كانوا في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم إن الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه الأخيار وسلم تسليما كثيرا عباد الله الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته alhamdulillahi mumfina wa musbihina ọba tí sójá kílẹ̀ tó ní máa tún ṣíwá lọ báyìí alhamdulillahi mumfina wa musbihina náà nọba tó jẹ́ kílẹ̀ mú bá fẹ́ lónìí. Ilé kọ́lé wálé àfún ìwálé ìfẹ́sàlẹ̀ wálé mìnàlé. Ìtọ́rọ̀ tí wá tún fi sọ́pẹ́ ni pé kì í ṣe pílẹ̀ kan ṣú mọ́ wa lásán. Ilé kọ́lé wálé àfún ìwálé ìfẹ́sàlẹ̀ wálé mìnàlé. Ìdẹ̀yẹ́ mọ́ wa ń ṣú sórí dáadáa nítorí pàǹjọ́ takù. Alhamdulillahi Rabbil alamin ala. Ẹlẹ́yà ń dúpẹ́ kọ́ba tó ní gbogbo àgbá ńlá ní lórí rẹ̀ ní ọ. Iná wọn mi kí di bàbá ìrò ìfìlẹ̀ jàkàdì. Ọ̀pọ̀ fáàrí kìràkìtẹ̀ ìdátẹ̀dá ń ṣe láyé ìbátẹ́bí ń lára ní ní ìtẹ́lẹ̀ tẹ́lò ní agbó ti tẹ́lò ní fóònù Allahu akibaru yàbáwìnà tàkọ́lẹ̀ kọ̀nà. Ọlọ́run àmọ̀ kó wà nìkan lọ́ba tó tóbi àti ẹ tóbi o. Hamdá wà ṣọ́kí ọ̀lẹ̀ ọ̀dín náà ṣe bí ilé ọ̀ní. À ń ṣe jẹ́rìí ní à ń wa. Hamdá wà ṣọ́kí ọ̀lẹ̀ ọ̀dín náà ṣe bí ilé ọ̀ní. Ọlọ́run ṣàánú wa kìí tẹnìkan Assalamu alaikum ọlọ́run fún ànàbà Muhammad sallallahu alaihi wa sallam. Ya ayyuha rajuna fadla shafa'ati. Wọ́n tẹ́ rọ kan pé òun tó kànà ni òun. Ya àyíká rajuna, náà kọ́. Ọmọ ànílẹ́ni pé afẹ́kà náà di ìfẹ́ wa lọ́dọ̀ ọmọ. Yá àyíká rájú náà fábílá ṣàfá àti. Àpàdà dúró pé kò sí tó kankan kan tèmi lálẹ́ kìíyàmà kí anẹ́bọ̀kátà sáà nẹ́jọ́ ìjẹ́ náà tó kúbà àti ìpẹ̀lọ́dọ̀ ọlọ́run. Ọdùlájá fáwọn àjẹ́ ní àhàmàdé fọ́nù àlẹ́yìn wàtàlẹ́mù. Ẹwà láti gbogbo àkókò iláyé. Ní àhàmàdé fọ́nù àlẹ́yìn wàtàlẹ́mù. Tó bá lè máa صلى على ìlànà ìhíwà máa mú Ọ̀rẹ́ gbogbo ẹ̀tọ́ ìṣọ́rọ̀ sọ̀rọ̀ fún ànábì sọ̀rọ̀. Wọ́n máa ma já. Ìṣòro ẹni dúró fẹ́ bẹ́ẹ̀ tó ń sọ̀rọ̀ sọ̀rọ̀ fún ilé kan. Wọ́n máa ma já. Lójú bá ti ṣe sọ́nà ànábì àfọlákùnrin àhánẹ́ lásán nílé yìí. bí náà صلى عليه ومن مشاء تلك سنته العزيمة وقتدا في درب سنته العزيمة وقتدا Bàtẹ́ ní ìyẹn bá ń bá ní ẹ̀mà ní ìṣẹ̀súnà náà ti sọ́lọ́ àlùsọ́lọ́.

lẹ́yìn ìrìnàjò olóòlẹ̀ ìrìnàjò tó tún kù náà ní ìrìnàjò kọrin kéèsè ààrẹ ìbọ̀má òwe tí a rìn lọ́wọ́lọ́wọ́ yìí èèyàn máa rìn èèyàn tún máa já sílẹ̀ kan yìí àrìn ìbádìí kan já sílẹ̀ kan ní ìrìnàjò tí a rìn lọ́wọ́lọ́wọ́ àbá ìbánu oyún bọ́ sínú ayé ìbánu ayé bọ́ sínú sàárè ìbánu sàárè bọ́ sí gbangba lẹ́yàmà lẹ́yàwá tí wọ́n bọ́ sí gbangba lẹ́yàmà ẹbí tí wọ́n ti máa wá lọ bọ́ sí gbà náà tọ́ọ̀ kò sí pé yàn tó ń padà bọ̀ ń bẹ̀ kàn máa ọlọ́nkó jọ iná àdìjánà ní kò jẹ́ àpọ́ sí o ìbẹ̀ ní kó bá wa jẹ́ ní permanent site wá o àti wa lọ́mọ náà ọlọ́run ọ̀kẹ́rẹ́ wa káàbọ̀ lónìí sínú ìjókòó tẹ̀síro wa eré tí ó kù kan kó fi káfẹ́ ńlẹ̀ fún tọdún yìí aláyín náà ni a máa round up ìjókòó tẹ̀síro wa ti ọdún yìí inshallah àbẹ̀rọ̀ àwọn akójọ ilé ìtàn bára wa pẹ̀lú àwọn ẹ̀kọ́ ilé tí a ti kọ́ ń bẹ̀rẹ̀ àti bẹ̀rẹ̀ sí di òní àti tàbí máa fi lónìí kọlọ̀njọ́ ìdápọ̀lá rẹ̀ nìkan kan wa. a ń tẹ̀síwájú lónìí lè ta bàdà ní ẹ̀kọ́ wa. yóhánà ọlọ́pẹ̀ ẹ̀dẹ́ nìyà ìdí tó fi wá báyẹ̀ tàwà kiri rọ ayà báyẹ̀ nínú alùpùpù irú ẹ̀ náà ní tó wà ní sọ́ọ̀tì bákọ̀rọ̀ يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم الذين من قبلكم والذين من قبلكم عندكم على قبل تتقون إلى الآن يتوى إنه سورة النساء يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة ẹ̀rẹ́kùn pè wá àwọn ìrìn ìyẹn lápapọ̀ ó pọ̀ bẹ́ẹ̀ nínú Al-Qur'an yẹ ayọ́ náà sí yẹ ayọ́ náà gbogbo bí tàbá ṣe rí báyìí tàbá lọ́wọ́ tọ́lọ̀ àwọn bá kó sínú rẹ̀ ẹ̀rí pé wà sí tọ́lọ̀ àwọn bá ń ṣe láti fi máa sọ fẹ́ ní tí ò sí ayọ́ náà sì máa gbọ́n kẹ́bí rọ́bì kálẹ̀ kẹ́rí ìṣẹ́ láti nílé ìrọ̀mọ̀ ẹ̀dẹ́ ènìyàn kí ni tí ń sì ẹlọ́gbọ̀n ọgbọ̀n tọ́lọ̀ ọba rẹ̀ gan-an sára rẹ̀ òfin ọba àwọn ẹni alẹ́bí ọlákọ̀ọ́kà. ẹ̀sà wà bàbá àdàlẹ́. ọjà ẹ̀tọ́ iṣẹ́ ọ̀sẹ̀ rẹ̀ ní bó ṣe jù ó tó dùn wò yìí ó forí kiri ka ara rẹ̀ síbi tó yẹ kó wà. bí àìsí fún àti máa ṣe àwọn náà ta wàá lọ rẹ̀ إنا خلقناكم من ذكر وأنثى ذكر أخو وأنثى أتابو وجعلناكم شعوبا وقبائل لتعارفوا شعوبا وقبائل ìdílé ìdílé. Wọ́n bá ìlà ní tàwọn àrọ̀ fún. Oúnjẹ tí kàkàkiri, oúnjẹ tẹ fọ́n kábẹ̀ sórí ilẹ̀ ayé. Ní tàwọn àrọ̀ fún. Ìdílé ti ní ọ̀tọ̀.

tàbá gbá pàwọn wọn ó kàn máa ara wọn ní kò náà ó lè mọ́ jù lọ ó lè tó kó léjì jù lọ ó lè bíbí jù lọ ó lè kópa jù lọ fi bá bá wà fún. ilé ìmọ̀ ọlọ́run ni pé kò dá àyàn ọlọ́run ò dé èèyàn kan kó lè ètò máa ń tó kó nà bó tilẹ̀ wù tí wọ́n jọ ara wọn tó ọlọ́run á fi kankan sára kan lára tí ò ní sí lára kejì rẹ̀ tọ́kùnmá tó pé tábàyọ̀ kí ní sábì yàtọ̀ rí ẹ̀yìn lè má mà àwọn fọ́ra ara wọn pọ̀ lára ara pé á ah! bá ti jọra wa tó wọ́n ti ní àjọra tó wọ́ ọ̀tẹ̀ ní wọ́n bí ìdè ní ìkankan nìyà tọ́lọ̀ ń dáta yìí production tọ́lọ̀ yàtọ̀ sí production tàbí ìdè yàn àwọn làwọn máa ń nke nǹkan bá máa rò ya máa ṣe eh, eh, ya ṣe ẹ̀bẹ́ọ̀kù eh, tíì kéde yẹ ya ṣe náì ó pọ̀ bá ṣe dé ní èmi nìkan náà nìyí. wọ́jà náà bá ń wọ́pọ̀ bá lẹ́tà wọn wọ́n ìyá ojú ọ̀nà náà máa sọ èèyàn ní máa wá dé èèyàn gangan náà ní rárá ló fi jẹ́ kí rò rí àkúdà àyà ìdílé lónìí ẹni tó bá ti wá wáyé tó bá ti lọ sí lọ náà nìyẹn tọ́mọ́ tó wá rẹ̀ lónìí ẹgbẹ́ omi ojú ọ̀nà kìí ṣòro ní a bá ti kú òjò lọ ẹmọ̀bìnrin bá bá ní àjọ ẹ̀rùn ìgbà àkúdà àyà ń bẹ òun náà fi ṣe mùsùlùmí dáwà wá ìfáàdì ìgbà tó wá sí kò wọ́n ti pàdé ọ̀la wọ́n ti pé báyìí wọ́n ti jáde lọ́mọ̀ sá lórí tẹ́sẹ̀ kẹ́kọ̀ọ́ ló ti pàdé wọn rí má. ó lè jáde jàn mí lẹ́rí pé adé tó ti gbà tó wà láyé tó máa ń rẹ̀ ó máa ṣera rẹ̀ àwọn máa kó píṣà ara rẹ̀ káàkiri àlùjáde ti gíráàpù píṣà rẹ̀ ó ti wá fi ń já oríṣiríṣi àrà káàkiri ayé ó lè lọ fi ṣáàdì ó lè lọ fi ṣe ìṣìnà ìyẹn lè ṣẹlẹ̀ kẹwàá rẹ̀ yẹ kẹrà jọ̀nù yẹ kẹwàá rò kó lẹ̀ oún ganjọ́ fún ara rẹ̀. yá náà fi kan ní látàrí wà fà wàjà lẹ́nà kan ṣọ́ọ́ dáhùn. وجعلناكم شعبا وقبائل لتعارفوا لتعارفوا لتعارفوا wọ́n yà máa rò pé wọ́n máa súnmọ́ pé ó tún ṣe báyìí ṣùgbọ́n kẹ́ni kan fẹ́ mọ́ kò sí ogun tí etí wọ́n ń dùn níta ń sọ ó máa kọ́ rẹ̀ tẹ́tẹ́ máa rí ìjẹ̀bú èdè táwọn ìjẹ̀bú sọ kí nítorí fi èdè kan ìjẹ̀bú wọ́ta sáàdì yàtọ̀ sí ìjẹ̀bú òde bẹ́ẹ̀ náà ni àwọn yẹwa bẹ́ẹ̀ náà ni ẹ̀gbá oríṣiríṣi èdè tọ́lọ́ ti tú alẹ́ tó ti jẹ́ pé yóò bá láàrin ara wa nìyẹn o kámà ti sọ pé káfẹ́ wọn bá sọ ẹ̀yà lè Allahu akbar. Nìtàárọ̀ fún mi. Àwùsá Màdúgùrì lélẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí sọ yìí. Ṣé èdè ìtàwùsá George? Allahu akbar. Ọlọ́run máa mọ̀ ṣe bẹ́ẹ̀ fún wa ní. Ní dára fún ooo. Ní dára ìmọ̀ ni ọ̀. Táwúsá kọ́kọ́ wà ní ilé oní tí kì bá ṣe èdè àwúsá ìlú rẹ̀ tó bá ti ń sọ̀rọ̀ nínú láàjá rẹ̀ àti máa gbọ́ pé àwúsá ìlú akọ́lélé, àwúsá ti di báyìí lé. Títẹ̀lú bá dé nínú ìsinmi tó bá ń tètè ìjẹ̀bú wọn, ọmọ ìjẹ̀bú tó bá dà áyẹ̀wá tó ń tètè ìjẹ̀bú wọn, á sọ àwọn ìjẹ̀bú lélẹ́yìn. إن أكرمكم عند الله أتقاكم Ẹtùmọ̀ pé ẹ̀gbá ni, A ti tètè mọ̀ bẹ́ẹ̀, àwọn oníjọ́ yẹ pòfẹ́sọ̀ tó kàgbélé tí ó sọmọ́.

ìjòkó tó ní òrùlé oòrùn. Ẹwà ọmọ ọlọ́rin kò sí ní tó wà báyìí, kọ̀kọ̀kọ̀ ọmọ jábọ̀ ni. Ẹwà púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà, kódà àwọn ìjẹ̀bú tòsí, pọ̀lá ìdúnlọ́wọ́ bá máa ń pèjì wọn proud ṣùgbọ́n ẹ̀gbá yìí náà ni kí ní sọ̀rọ̀ ẹ̀gbá lókè láti pè é ẹ̀gbá. èmi sọ́nà ń fún ọmọ ìṣesí wa bó ṣe ṣe wá ní pẹ̀lú tààrọ̀. wàjà ẹni náà kò ní ṣe ń bá ń wọ́pọ̀ bá ìlà ní sàárọ̀ fún. ní àbá kó ẹ̀dẹ́gbàá lè tí wọ́n tí bàbá ìjẹta bá lọ sí kò ìjẹta náà ló máa sọ kúrò àtọ́sọ àti bàbá ìjẹta lẹ́sẹ̀kẹ́ tó ní kókò nípa ìjẹ́ rẹ̀. níta wọn rọ fún un. wọ́n dà ní ìtọ́ máa fi mọ́ ọmọ jẹ́ kíkó wá náà ní èdè ìjẹ tó sọ. níta wọn rọ fún un. ìwà látara rẹ̀ ní pé níta wọn rọ fún un. kẹ́ ẹ bá dìbí dára yín mà ní ọ̀. إن أكرمكم عند الله أتقاكم إن أكرمكم عند الله أتقاكم Wọ́n kì í ṣe ìjà Mo láti dèrè lọ́wọ́ wá kọ́ ni o. Àwọn sàádé kọ́ kì ṣe ilé ìyá fún mọ̀pá ìyọ̀ ọlọ́run.

torípé òun wọlé ní mọ́lẹ̀ ní tó ń wò lójú àbẹ̀lẹ̀ tó ń gbúrú rẹ̀ ẹ̀yà kọ́ ìpáyà ọlọ́run Inna akramakum indallahi atqakum. Ọlọ́run ní ẹni àkọ́lé lọ́dọ̀ wọn ọlọ́run. Torí pọ́lọ́ ọba kì í ṣẹ̀yà wa ilé tó fi wá pé ajá ajá lọ́dọ̀ ajá kọ́lé lọ́dọ̀ wọn. Ẹnì kan kọ́ lákọ́lé lọ́dọ̀ ọlọ́run. فاصل العربي على عجمي ولا العجمي على عربي ولا لأجيب على الأسود ولا الأسود على الأبيض pupa lọ. ìlà bí ẹ̀kọ́ wá. Ìjà àjọra lọ́dọ̀ ọlọ́run kò ní fáyọ̀ ọlọ́run. Anna ìṣòlẹ́ ọmọ ìyọ̀kẹ́ ní gbogbo wa. Iná tí a máa tó máa ń dá lọ àti kọ́kàn. Torí ẹ̀ ẹnìkan gbọ́dọ̀ máa fẹ́ nìkan ṣẹṣẹ, ẹnìkan gbọ́dọ̀ máa mẹ́nìkan jẹrẹ, ẹnìkan gbọ́dọ̀ máa ríra rẹ̀ ní ìdíkò ń ìdíjì lọ. Ọ̀nà àtúnṣàkó ọ̀fọ́ dáadé lọ. Àǹfọ́sàkó. Ọwọ́ ni kọ́lá àtúnṣàkó àǹfọ́sàkó. Zúwà Zúwà àlàmù bí màá ní sákọ̀. Má máa gbéra rẹ̀ ga ju ẹlòmíì lọ kó máa ríra rẹ̀ níbi pé ìwọ já jùlọ lọ. Ìwọ bí ọ̀jẹ̀ lòmíì lọ kó máa dàgbé ìdàrẹ́ lòmíì. Kó máa pàápàá ẹlòmí sọ́lọ́ bá tẹ̀ sí kẹrù yóò nímà ìmọ̀ ẹ máa jẹ́ kó ríra rẹ̀ nígbà tó ń dájọ́ wọn tó kù lọ. ẹ̀bẹ́lòmí ọlọ́run tẹ olówó tí máa jẹ́ kó rí ẹlòmí yìí rí pé hẹ́n hẹ́n tí kí ló ṣẹ́ tẹ́fẹ́ tẹ́lẹ̀ tí ò ní wá ṣe rà báyìí nàbọ́lọ̀ ló ṣe ẹbẹ̀. wà á kó bá lọ ṣe ilẹ̀ ìyàwó ni mari ó náà fòsà bó. tó ní kéèyàn máa ní iná wà bí wọn. Kó máa wá lu àwọn garagara garagara. Kọ́dà ẹ pé ẹni tí ń ju àwọn èèyàn garagara yìí, èèyàn yẹ pẹrẹ àwọn èèyàn kò já mà kankan. Àna gẹ̀ẹ́sì ayá. Ìsìláàmù kọ́ wa nípa pé ká máa ṣì garaga ká máa ṣì yànnà láwọn èèyàn lórí. Kọ́dà bí mo bá wà, ìwọ ló mọ̀ jù, àhánilé wà láyé. Àwọn kan mọ̀ jù kódà tí wọ́n bá wà wọ́n kọ́ ló lówó jù àárín lè wà láyé àwọn kan níbi ẹ̀ lọ. wà fún lè máa ń yẹ dàrí sílẹ̀ àìlè máa rí bàtà. àwọn fúnṣe àlùfáà. àwọn fúnṣe yọ̀wọ̀ bàbá dáńtà àṣìyà. kódà wọn kò fi ẹ̀sìn kò fi yorùbá náà sọ pé àrọ́ tàbí ti. àrọ́ tàbí ti ọ̀gá ọ̀gá dáńtà àǹtà rẹpẹtẹ. وكل من يدعي وكل من يدعي يدعي يدعي معرفة وكل من يدعي في العلم معرفة من يصدع ربك شيئا وغابت عنك أشياء ربك شيئا وغابت عنك أشياء Ìfọ́pọ̀ rẹ̀ pẹ̀tẹ́ ló bẹ́ẹ̀ nìkan ní ní àwọn àrùkókò bàbá tó owó ní àwọn ẹlòmí omi táwọn ẹlòmí kan pàtí mọ́tò sí nínú ọgbà títí wọn ibi táwọn kan tún mọ́tò sí òun náà ọkọ̀ ní gbogbo ẹbí kan tàbí ọgbọ̀ pé ibi tí bàbá alábàbá ti lè aláìjẹrẹ ìjàbọ̀dọ̀ láti lè rẹ̀ táwọn jà ní wọn orí ẹ̀tún tàbíra àwọn àwọn parking space àwọn fẹ́ ẹni

ilẹ̀ ti ti fẹ́ fi àríẹ́ látún àbádájá tọmọ mọ́jọba fọ́nù kẹwọn àwọn èèyàn rẹ̀ kókò ní sọ́dọ̀ nígbà tí ó nígbà tó lówó nàìjíríà pátápátá ti kú pán tí mi ò sí lè gbé ní máa àkàìmẹ́yẹ gbẹgbẹ olówó mi tọ́nà tó ní kó tún gbé àríṣe kọ́lá kú ìbàdàn sì ń jẹ́ bàdàn àwọn olówó tí wọ́n ń nà nígbà tó wà tó rẹ̀ tó bá wà náà kì í

olùkọ́ ti wá lè kí adéwà wọ́n fẹ́ tẹ́kọ̀ọ́ ẹ̀ẹ́ àmà ìwọ̀ wá tẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kọ́ lẹ́ẹ̀kọ́ ọmọ tí ẹ̀ nílùú padà padà jẹ́ àpá fún àwọn ọmọ tí ẹ̀ náà lọ́nà tọ́lá ṣiṣẹ́ sí ayé kò yẹ nìkan ó kàn yí ni ayé yí ibi tó bá yí sọ́dọ̀ ní kálukú tí kó wà ní dáadáa. ìkẹlẹ̀ àìsà mọ̀nà dáwò ló máa bẹ̀rẹ̀ nàná. ọlọ́run ayé yìí ó máa ń fi ń pààrọ̀ ara ọmọ ẹ̀ Àga tó wọ́n wà lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ju àga ẹ̀dá àdáwọn kan lọ́jọ́ kó ń bẹ̀ ń bá. Iná ti rọ́nà kún mi ìdá lọ́hìn àti kọ́kún. Ẹni àpọ́lé ilé ọba náà lẹ́yìn tó pàdé lọ. Iná lọ́ọ̀rọ̀ àdé ìmọ̀nà kan ti ní. Ó ní àwọn tí kò sùn ní bùkátà sí ìlà yìí rẹ̀. Ó ní àárín ìwà àtọ́lọ́mọ̀ bá rẹ̀ má yẹ kó bàjẹ́. Àárín ìwà àtọ́lọ́mọ̀ bá rẹ̀ kọ́rọ́ rẹ̀ mójútó. Ìgbà wa ọkùnrin ọ̀rọ̀ wa láàárín àwọn ọ̀tọ́lọ́mù amójútó ó pàtàkì tó pọ̀ ó tà sí káyé pẹ̀lú eléyìí ní mu gan nípa tí bọ́ọ̀lù máa bẹ̀rẹ̀ sí káyé ní máa wọ̀ káyé yẹn yẹn láti ayé yẹn kiri o láti ayé kiri ayé kiri ojú ayé ti wọ́n dáadé ẹ̀rìpá kéèrè ẹ̀rìpá gbàrẹ̀ ẹ̀rìpé àmúra àmúra ẹ̀sìn àti àmúgbàtí ayé ti kí kìí ilẹ̀ ń lé gbọ́n ètò ní agbára jù tí wọ́n ti tó pọ̀ jù tó sanra jù omi kọ̀rọ̀ kọ̀rọ̀ ẹ̀dá láàrin wa tọ́lọ́ ọba ẹ̀ báwo ló fẹ́ ṣe sí tó ti bá kojú ní bá báwo ló ṣe kọ̀rọ̀ ẹ̀ obìnrin ọ̀nà ọ̀nà ṣe kọ̀rọ̀ rẹ̀ láàrin wa ọba rẹ̀ kú ó ti sọ́ra rẹ̀ ná látara fóònù kọ̀rọ̀ rẹ̀ wà ní fóònù kọ́rọ̀ wà very important torí pé ilẹ̀ gan-an ni fáyọ̀ ọlọ́run bá tó lórí àǹtí tí báyìí mọ̀ fáyọ̀ ọlọ́run and padà mọ̀ fáyọ̀ ọlọ́run àǹtí ọ̀rẹ́ ti tètè mọ̀ fáyọ̀ ọlọ́run ó kọ̀ wà lára rẹ̀ ìdí tó ibi tí fáyọ̀ ọlọ́run bá lé pọ̀ sí jù ẹ̀sẹ̀kọ̀ wà hàn hànà hànà ní bí yìí sọ ọlọ́run kò ṣí ìrìnà sọ́dẹ̀ rí ẹ̀dá sọ́kọ̀rọ̀ hànà bí wà ń lọ́wọ́ sí àyà rẹ̀ báyìí tó fi pàǹtì ibi tí áàtì rẹ̀ wà ọkàn ànábi àtẹkùrẹ́ ànábi ìpayọ̀ lọ́wọ́ ìdí ní ọkàn lọ́wọ́ gan-an ní ìyẹn ló jàjì ìyẹn ló jàjì. ìfẹ́lẹ́mọ́rù lámìlẹ̀ lè bá sí fi yá bàmí náà tó kọ́. Tẹ̀kọ́lá bá àríyá náà wà ní ìdáná káfíyà ọ́. Ìfẹ́lẹ́mọ́rù lámìlẹ̀ lè bá sí fi yá bàmí náà tó kọ́. Bàbá ti fi aṣọ ìbẹ̀rù ọlọ́run bọ́ra rẹ̀ lára. Lámìlẹ̀ lè bá sí fi yá bàmí náà tó kan. Kò kú ẹ̀ṣọ́ bá ọkàn rẹ̀ pẹ̀lú payọ̀ ọlọ́run ọba. Dàkọ́ lábà àríyànà wà ní ìdáná káàkiri. Ìhòhò lẹ́ni náà wà wọ́n, kọ́dà kó jẹ́ kó pàṣọ sára, arìnrìnwó ni ọ̀. Kọ́dà kó wọ́n jìlì báàbù, arìnrìnwó ni ọ̀. Torí ni tí ẹ gbóhùn tí ẹ wọ bọ́ọ̀ṣọ̀ tí káàkiri àdúgbò lọ tí ẹ burú jùlọ kí náà àǹfààní tó ń bò. إذا المرء لم يلبى بثيابا من التقام تقلب ريانا وإن كان كافيا Báwo tó tó wá ń sílẹ̀ tó wá ń wọ àwọn aṣọ méjèèjì tó wá ń ja tíṣọ̀ tó wá pò Kí láǹfààní tó fi jìnnì báàbò bò? Dàpọ̀ lábà. tó gbọ́ náà ló ti fìyà yìí. Dàpọ̀ lábà ń

ìrújú lásán ni ẹ̀sànjẹ́ lásán ni níta ṣe ń kọ̀rọ̀ kókó níjọ́ tó bá bí tó bá bá wà rẹ̀ ti kàn án síbẹ̀ náà ló ṣe rí ṣé máa ṣe lórí ra wà yín àbá ṣe rí àti tó tó bá kó bí ẹ̀rọ máa ń ka lọ́jà kan ó wà á kan àti àkókò aláṣẹ kankan ní ẹ̀rọ àjẹ́lájí ṣọ́wá pọ̀ ní sáré kò sí sí ah! a jáde ìtúlẹ̀ lórí tó ń sọ̀rọ̀ ní kọ̀rọ̀ dá. ẹ̀rẹ́ bá dá wà àrà tó ń dá kọ̀rọ̀ dá. ẹjá tẹ̀lé ọlọ́run ìpáyà ọlọ́run ni ọdún ilẹ̀ ní àkánlé lọ́dọ̀ ọlọ́run ìpáyà ọlọ́run dẹ̀ rí oníkàlùkù ló mọ báwo ló ń ṣe páyà rẹ̀ ní kọ̀rọ̀ ìwọ́n máa ń mójútó tó mú tó kó jẹ́ tèmi ní àdìkọ́ àtìkọ́ náà ẹni ni mo fẹ́ ọlọ́run máa máa sá eré bẹ́ẹ̀ pé ọlọ́run fẹ́ kí ìbẹ̀rù ọlọ́run ju ẹlòmíì lọ kó máa kíyèsí kó máa kíyèsí ara kó máa kíyèsí títí ẹ kó jẹ́kẹ̀ ní ẹ má. wà á fa irú pípọ̀ àlùmí márì ọ̀ àjọ bìrì. ìwà tí a máa fi jẹ́kún dúró ní ìwà ìyẹn lájú. wà á fa irú pípọ̀ àlùmí márì ọ̀ àjọ bìrì. wọ́n máa ń kó oríṣiríṣi ìwà kalẹ̀ sí àwa òpin ilé خير خصال لمرء خير خصال لمرء وخير خصال لمرء خير خصال لمرء طاعة ربه طاعة ربه Tọ́àtù ọ̀bìnrin. Àwọn àtọ́lọ́ ọba rẹ̀. Tọ́àtù ọ̀bìnrin. Tọ́àtù ọ̀bìnrin. Wàlá kọ́yọ̀ bí máa ń tánà lílà bí á sí láàrùn. ولا خير فيمن كان لله عاصيا لا خير فيمن كان لله عاصيا من كان لله عاصيا ولا خير فيمن كان لله عاصيا náà bá lẹ́lẹ̀ sọ tó sọ fúnra ara rẹ̀ máa sọ fúnra rẹ̀ kéèyàn burúkú lòun mo tó bá ti pé nípa ọ̀rọ̀ rẹ̀ òun dẹ́ṣẹ̀ oríṣiríṣi òun wù àgbàdo oríṣiríṣi òun wù òkú òun pọ̀ gbọ́kúgbọ́ òfíìsà jáfíìsà ẹlẹ́ha òṣìwòsí òṣìwòsí ní síkìrì gbogbo oríṣiríṣi ẹ̀ṣẹ̀ burúkú wà burúkú tí ìdánwò òkú káàkiri tí òun wá ń bẹ̀ nínú òun parẹ́ ìdá máa parí gbẹ̀gbẹ̀ yìí. ìlà máa kàn láwùtà dáná ọ̀jọ́ máa ń bala àtẹ̀kọ́ ẹ̀. ọ̀làwù tó wà láàbí ìkọlẹ̀ aláìyá ọ̀kí. gbogbo ìgbà tí a bá dání kan wà nínú ilé ó dá nìkan wà ní kọ̀rọ̀ ọ̀dẹ̀ kan. yàwó máa ń bala àtẹ̀kọ́ ẹ̀. ogun mọ́tò sọ́nà wọn nìkan ló ń dá lọ. yàwó máa bá pàdé olè rómìnì ní kò ju ọlẹ̀. ìzá máa ń kọlà òtá sámọ̀rọ̀ yóò máa ń fọ́lá àtẹkùn. ìbílẹ̀ ẹ̀jẹ̀ wà fún gbogbo ẹ̀tọ́ lọ sí kó ní mọ́tò nínú wa. àtiwọ́n náà tó òun ro kan kó fẹ́ ní oṣù wà nínú tó ń bẹ́lọ́ nínú àrùn kàfù yìí ọlọ́wà ṣe ètò ìjọ ọlọ́run kò ní jẹ́ kò ní jẹ́ àdùkù tó wá tẹ̀ májá tó kò gbójá lòdù tó yìí Ìyẹn ní sokún bọ̀. Pẹ̀lú jáde òkú àwọn èèyàn wá ń lẹ̀ wá ní Ẹgbẹ́ ìjọ wá lọ mọ́tò tó Nàìjíríà yóò mọ́ nílé ìdè mọ́ sílẹ̀ tàbí. Ìṣàlọ́ máa ń gbẹ̀yìn rẹ̀. Ẹjá bẹ̀rẹ̀ ọlọ́run. Àwọn ní gbọ́ra sí gbọ́ra kìí ti Nàìjíríà ní. Ìdí tó ń ṣọ̀ fún wàrà àtòyí. Ilẹ̀ náà tó àìsá àlùbáríkà orílẹ̀-èdè nàìjíríà ló náà wà ó ọ́ndà ní o ìdá kọ́lá ó tààtà lọ́rọ̀ ya ò máa ọ̀nà fún àfún alájá ọba já àbújúdẹ́dẹ́ náà gbájúdé ọdẹ́ já lẹ́nu tó bá kàn án kó bí òun lè kàn án tó bá kàn án kó bí ó ní omi náà ti dé ìyọ̀ lọ́nà lẹ́yìn lè mú nítorí lè mú kéèyàn ṣe irú rẹ̀ lẹ́ẹ̀kan kan láàrin pé orí àpẹẹrẹ ẹ̀sìn wọn bẹ̀rẹ̀ kú bẹ̀rẹ̀ ọmọ tó kúrò lé tó lọ má di òṣè nítorí àtàkùn tá fọ́ká tó kúrò lé pàtàkì ìsìlẹ̀ kálífà ọ̀wá wàlà hàwùlà wàlà kúwwata ìlà billah kò ní jẹ́ kéèyàn sí decision tí kìí lórí ìrìn àjò ẹgbẹ̀rẹ̀ àná ọlọ́run ó wá ní ẹnì kan tó dá nìkan dúró kódà kó bá ní ìgbà fúta tó di nǹkan kó dá nìkan dé ìwà àti ẹnì kan nínú mọ́tò ìwọ jẹ́ bọ́lá kù ní ìyàmà ní ìyàmà lẹ́ni tó gbé ẹ ti pé méjì ní kan tí ṣe tán lè fi jẹ̀lẹ̀ kẹta ní. má ṣe kó bá kára gidá ó ń wẹ̀ kó ṣàánú rẹ̀ yàgbóró kó fúnú mọ́tò ká ẹ má bínú sísà ó ó lè ṣe gbé níbọ̀ yìí kò kọ̀ǹpínẹ̀tì tó lè ṣe bí ẹ̀yìn kan ní àti nínú mọ́tò kọ̀ǹpínẹ̀tì kò kò tọ́ nínẹ̀tì ẹ má bínú tí ó bá rú lójú kó lọ bèrè lọ́dọ̀ àwọn afẹ́sì tó má lè ní tó lọ ọ̀sẹ̀ náà ti máa fi ṣé ìdí ẹ̀kẹ́ púpọ̀ mọ́tò yìí tó bá gbà tó àfikẹ́ tiẹ̀ máa bá tiẹ̀ lọ òṣìṣẹ́ onídàájú fún ní nọ́mbà ti ẹ̀ fún ọ ìfẹ́ ṣeré kó tíjó kó tí nìyàn o. tó bá fẹ́ tó sẹ́ni kó kó sì lè sọ́tún lọ fẹ́ ọ̀pọ̀ ìjọba bá ti ẹ̀. ìbá máa kọ̀lá ọ̀tá dànà ọ̀rọ̀ yá ó máa ń fàlà àtẹkùnrin. ẹ̀dọ̀ ní ìlà mọ́tò sọ lódo lórí ibú ló bẹ̀rẹ̀ sí náà. kọ̀lá tó wà láti kúnlẹ̀ aláìyá ọ̀dún. ó lẹ́sọ̀ bẹ́ẹ̀ láti sọ pé báwọn ọmọ níjẹ́ náà tó ṣe ní ṣe ó a nínú ilé àwọn ẹran kọ́kọ́mọ̀ àwọn wọlé jáde ẹ́ àwọn ọmọ ọ̀tọ́ọ̀tọ̀ ṣe ọ́fíìsì tẹ́ wà táwọn obìnrin wọlé ẹ́ ọlọ́ọ̀tọ́wà ah! àwọn ọmọ o wọ́n fi ṣe ara obìnrin á tẹ́ láàrínláàrínláà afúnikóbìnrin tó sùn lọ́nà ìyàwó rẹ̀ lọ́yà tán lọ́tà àwọn tí wọ́n ń jẹ́ àfẹ́ní ó tún tẹ̀lé wọ́bẹ̀ ó ní mi ní sáyìn mi wọ́n tẹ̀lé wọlé yìí ẹn àdúgbò tẹ̀lé wọlé ebi tó bá tẹ́lẹ̀ ya tán tó fẹ́ pé àbúrò ọ̀rọ̀ tó fẹ́ kó lè wọlé sọ fún sọ fún ọ pé kò lè ṣe ṣe àbíkájọ wọlé fún amójú mi àwọn àfọwọ́n títà ìjọba kan náà máa ń le láti ìgbà rẹ̀ àwọn private máa ń gbà pé ìṣẹ́jọ́ wà lẹ̀. Ah. ìyàwó tó ga ayé ẹgbẹ́ bá ń kọ́kọ́ mi ọ́ mo fẹ́ kó máa bọ̀ ní àwọn ọjà àgbà. ìwọ́n kan rẹ̀ ní kòmìtìkítà ń wọlé kí wọ́n náà fara fọwọ́ tẹ̀lé olóògbé lára. Kọ̀pá àbáfún wá tẹ́ ìyàwó ẹ̀ náà lára náà lè gbé lọ. Ìlà máa fàlà ọ̀tà dáhàrọ̀. Tó bá ti dáwà ṣe kàláyé rẹ̀. Láwọ́ máa ń fàlà àtẹ̀kùn rẹ̀. Ọlọ́tún wọ̀dà kẹ́kọ̀ọ́ rẹ̀ àlẹ́ ìyàrọ̀ kéèbì. Máa sọ ìgbẹ́ ọmọ bá wà pẹ̀lú ẹ̀tọ́ iṣẹ́ tó bá jẹ́ dáadáa náà tó bá jẹ́ dàkejì náà ni wọ́n ń kọ́ òun náà sáà ti ṣe sí kàn bó ṣe sọ látẹ̀rẹ̀ báyìí lẹ́nu ìgbà fún látàgbà pàṣẹ ìwà lè ṣe tó bá bẹ̀rẹ̀ sí ilé ṣe kásáré pa kásáré pa lóbúrò bẹ̀ ṣé mo ṣe ṣe ń kọ̀rọ̀ náà yẹn èrè lọ́wọ́ rẹ̀ àbí àkàrẹ̀mù ìdílé sáré òbílì èrè lọ́wọ́ rẹ̀ ìtàbárẹ̀ lómi tó wà online tàbí ìlà agbókan òru àràtúntàbí fóònù ẹni tó níyàwó méjì tó bá lọ sí lọ́wọ́ ìyàwó kan ìyàwó mi ìyẹn ti mọ̀ pé ọ̀dọ́ ní ọdún fún gbà lálẹ́ alẹ́ máa gbó fíìmù yẹn kọ́ńtínésọ̀n ti dọ̀tún náà ọ̀la oṣù ara ẹni oṣù fún ọkọ ara ló ṣe gbogbo ìgbà yóò sábà dára nìkan lájẹ́ لا تقل خلاص ولكن قل على الجرقين إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير إن سنتك لمحافظة النفس إذا من أراد ما أشتكي على عارف باسم الدعم باسم الضلال باسم الموكي من دعم ṣé ní àwọn ibi tí mo kù sí àwọn ibi tí wà á ti gbà mí tọ̀ àbí kí lọ ndị ṣe ń di eléyìí torípé lórí iye èèyàn lẹ́nu tí ń gbọ́ wá àdì títí lékún bó ṣe rí ṣe rí lọ́dún yìí ó gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ kankan lára rẹ̀ láì lórí rẹ̀ ṣe

gbogbo wa tó bá ti ba àfa àtúnṣe wa sí náà àbíkú padà kó yẹra rẹ̀ wò kó náà lọ àjọ

Sísà ìfẹ́ mẹ́rẹ̀ tí lẹ́jì lọ́wọ́ ìsà láàrín fàáfì ìtàwà gan-an. Òfin ló wà ní sísà bẹ́ẹ̀ ẹ̀rẹ̀kẹ́yẹ lè kìkiri ló wà lọ́wọ́ mi ni. Fàmà alákàlẹ̀ ìsàyà ń fà ń sí kàwà ẹ̀sùn. ni. Wà láà sàṣẹ òun dáná tàbí ìjàmá tí. Wà láà gẹ́gẹ́ bí òkúta lásán. Wà láà wà láà sàṣẹ òun dáná tàbí ìjàmá tí ìwọ́n pọ́lẹ̀ yẹn tó tó rẹ̀rìn síná tó tó ṣẹ́fẹ̀ tó tó jẹ́ tó alẹ́gbẹ̀rẹ̀ lè kánná Àtàrà wọn, wọ́n tó parí sí. Bàbá ń dámọ̀ ìrìn ìrọ́ṣì lè dájẹ́ fẹ́ ìrìn ìbáadé. Ẹlùmẹ́rin àìsíkà ah, fi ló ká mímọ̀, ìtọ́mọ́ tó wà tó tó Allah akbar. Brother ni náà ọ̀la ẹ̀wọ̀n gbé sí Pàdísán, ó dàgbẹ́ ẹ̀kọ́ fún mọ́mù lọ́wọ́. Ọ̀la yìí lè bọ́ nílẹ̀ ẹ̀kọ́. Lọ́sẹ̀ ń jẹ́ mọ̀ yìí ìrọ̀lẹ́ ní tàbí gbé ìjáde wa. Ọmọ ìlẹ́kọ́ ní kálukú ẹ̀dẹ́ ìyàn ló ní àwọn oṣìṣẹ́ ìṣẹ́ tó kù sí.

àti ohun tó sì lára kákàkiri àwọn ah, ẹ̀ta máa ti sí lára gbẹ̀yìn àwọn ah, ọmọ máa ti sáwà lára à ń ara ṣọ àwọn ahụ máa bọ̀ gbé nínú ìta ara pàìlú máa lọ sí wọn sí táìsì wọn. fóònù tààrà gbogbo àwọn ọmọ yẹ́lò ní ìjọba padà lò ó sàmúlò àwọn ọmọ ìta mẹ́rin náà mẹ́rin náà tó gbogbo bá jẹ́ lẹ́sẹ̀ ní yẹn nǹkan kan tuntun tọ́lọ̀ wọn bá ká wa mọ́ jù tó yẹ ká yà wọ́n máa já sí tó yẹ ọ̀nà níbi ikú yìí. Fàíntà jáde dúnyé òun àtàǹfà iná àmàtà ọ̀kọ̀lẹ̀ lọ wá sàwálò parí bọ́. Àwọn ọ̀rọ̀ ọ̀kan láyé tí lágbájá ẹ̀jọ́ ìlágbájá wà ó sì. Fàíntà jáde dúnyé. Fàíntà jáde dúnyé òun àtàǹfà iná àmàtà. Ọ̀bí ẹ̀ máa rántí kúrò lójúmọ́ ó yẹ ká máa fojoojúmọ́ rántí sílẹ̀ bá ti mọ́ báyìí ẹ máa rántí pé tọ̀ ọlọ́run tó wúlò àtàrí alhamdulillah lẹ́dẹ̀ àyà náà máa dá máa mọ̀tán náà lé níṣu ọlọ́run tó wọ̀ ẹ máa rò kò sí àṣọ́ra ti pé èyí ìsílẹ̀ mọ́ yìí àti kílẹ̀ ṣe ó lè má ṣubú ju èèyàn tó bá ṣú náà àyẹ̀yẹ́ gbọ́dọ̀ máa jáde pé tọ́ àfẹ́ lọ sùn báyìí àfi gbọ́dọ̀ máa fọ́ àṣà عليها يسيركم يكون معكم كن في الدنيا كأنك غريب كن بلا ينسي يقول أبا على nǹkan tí ò bá tiẹ̀ tó ní bẹ̀rù fún yàn ikú ó tó ní fàyà fún yàn tí yàn ti lè fan tí ò dájú kó tó wá kan ikú kíjọba gbogbo bẹ̀rẹ̀ àárẹ̀ ń kọ́kọ́ wọn ni kó bá ti sì náà má wọn máa bá gbé àárẹ̀ ní ìdíbò bìrì tọ́lọ́ ní kí àyè ojú ara kó bẹ̀rẹ̀ sí jẹ́ra wọn kan máa ń ti káàkiri dìgbàdìgbà ó ṣẹlẹ̀ fẹ́rẹ̀ ọlọ́run ilé tí mo sọ máa lọ sí gbàfọ́nà nàìjíríà ló kọ́ ni ìnàdì dáhùn ẹni lè rọjò ọ̀hún òfìlè òfìlè ó ń bá títí sí káàkiri ìgbà tọ́lọ̀ ń fẹ́ àwọn nǹkan náà ti fi káńsà lọ káńsà náà ni wọ́n pè é ìdí káńsà ti bẹ̀rẹ̀ àyè tó ń gbà náà inna lillahi wa inna ilayhi raji'un gbogbo ẹni tó lẹ́tọ̀ọ́ tó ti wọ́n ní wọ́n dẹ̀ bó ṣe ń kiri lọ́dún ọdún oríṣiríṣi títí tó fi jáde láyé báyìí ìwòwò ló wà àyè jẹrà fún mi ó yẹ kẹrù bá nǹkan bá rún tó fi ṣe ìmọ̀láyé tó lẹ́tọ̀ọ́ àti ti kí ìṣẹ́ni ní àkọ́kọ́ rẹ̀ àbíyàwó rẹ̀ tí wọ́n mọ iye tó fẹ́ ní akọ̀lẹ́ni ọgbà gbàdánwò ti bẹ́ẹ̀ nìyẹn tí ẹ tó kò tó lábáyà àti bíbà tí wọ́n ṣe sọ́kè lè wá bẹ̀rẹ̀ sí oríṣiríṣi ògùn ló lò òun ò lọ kò ká ọláyìí ọlọ́nkọjá mo pàtẹ́

àtàwọn ẹni tí wọ́n ti ṣòfò wọ́n lọ máa jẹ́ kí màá ti ń ṣòfò. Iná tí a máa kú mẹ́rin dá lọ ìrìn àti pákó. Ọlọ́run lọ́dà àlímọ̀ nìkan sí. Àwọn náà lára ẹni tí wọ́n páyọ̀ ọlọ́run. Wọ́n náà ti ń kàkó òfin jẹ́jà àpọ́nlé lọ́dọ̀ ọlọ́run àti ẹni tó páyọ̀ ọlọ́run. Ó ṣe lè kó rẹwà tó, ó ṣe lè kó lọ́lá tó, ó ṣe lè kó nímọ̀ tó, ó ṣe lè kó nípò tó. Gbogbo olóògùn jẹ́ra ẹni tó wá ti bẹ̀rù ọlọ́run. Ọlọ́run kò rí òkú gbèsè lásán torí ẹ̀ náà ọlọ́run fẹ́ ká kò fẹ́ ká pẹ́yìn yẹn náà ní tó bá kú ká máa sì kà pẹ́lú kò fẹ́ ìwọ ni kí ni àwọn nǹkan àpẹẹrẹ sáà ń ṣe fòkù ká lọ ẹ ká faṣọ sí lára ká fi tẹ́sì sí lára ká kiri sí lára ká máa ṣàdúrà bù ká wà lọ ká gbé gègé ká lọ àgbọ̀dọ̀ ṣe fẹ́ni tí ò bá ẹni tí ò bá fáyọ̀ ọlọ́run tí ò tí ò lo ìfara lọ lórí ilẹ̀ kò sí náà kò ṣe dáàbò ìlú àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ mú. wọ́n náà kò bá jẹ́ bá fa tó tẹ̀lé lọ́mọ kò bá jẹ́ yà kò bá jẹ́ ọmọ ọlọ́mọ fi wọlé ṣàlẹ́ òkú wa. kí ni tí a máa ṣe ẹ̀yà kan tó ní ìgbà tí ewúrẹ́ tí a ń ṣe àkókò tí a ń ṣe àbájẹ tí a ń ṣe lókù. ká lọ wálẹ̀ kó lọ ẹlẹ́ni ọgbá ọmọ ọgbọ́n àtẹ̀gẹ̀rẹ́ tó máa ń gbẹ́jọ́ tó máa ń ju ṣe tó ṣe tó wọ́n yẹ bí ẹsẹ̀ wọn kàdí ẹ̀rọ lásán kẹ̀mí tí màkà ká kẹ̀mí tí màkà ká ìgbọ̀nsẹ̀ àtàkẹ̀ nẹ́gbọ̀nsẹ̀ ìgbẹ́ ìdáwà gbé sínú ìké ọwọ́ fún ẹ̀rọ pípẹ́ pàtàkì tí ẹ̀wà nímọ̀ ìpé ìyàtọ̀ ara ní ìgbẹ́ àti ìyàtàlú ìjàtọ̀ síra wọn sọ́nà kan tẹ́tẹ̀ fún bára wa fi pépà yẹn àwọn lọ́pìsẹ́ntì fún yà

Ìpáyà láàrin kan ìyá bíjẹ́ ní àpọ́lé lọ́dọ̀ ọlọ́run. Ọlọ́run á ní mọ́ ní fọ́dí. Ọlọ́run ó dẹ̀ mọ́ ohun. Àní ìmọ̀ lòó fẹ́ tó páyà ọlọ́run nínú yóò. Ó jẹ́ máa fún ní kálukú lóòrùn jẹ́ bídẹ̀. Ọlá ti ní ń kan wọn. Àwọn àgbọ́wà sí ni.

ẹ̀ẹ́sànlẹ̀ fún lámùtòbìnú ọmọ fẹ́ tí lórí gbàkódò lọ ọ̀nà tí kúrò àṣìlàmúná Àmásùfàmù ẹni pẹ́ títí mùsùlùmí, àmásùfàmù ẹni pẹ́ títí mùmìnì, torí pé àtọ́ aláàárín rẹ̀. Mùsùlùmí nígbélé àkọ́kọ́ tí a máa kọ́kọ́ ń déédé tàbí jọmọ́lá tó mùsùlùmí jọ ní wá tàbí sọ́lọ́mù síra wa tàbí lè bára wa lè sí balùkún mùsùlùmí yìí ṣùgbọ́n mọ́ mi nù ẹlẹ́yìn dáwájá ẹlẹ́ẹ̀kejì the second stage wọn alimọ́kùnrin ẹnẹ́kọ́ wọ́n máa jẹ́ fáàrí pé ana mọ́ mẹ́rùn ana mọ́ mẹ́rùn insha Allah ṣùgbọ́n ana mọ́sílẹ́mùn ẹlẹ́yìn báwa ní máa yẹ̀ ti wọ́n lámtú mi náà ẹlẹ́gẹta wọ́n ní almọ́sílù ìjọba fílẹ̀ sáàlì ẹlẹ́gẹta àwọn kan náà lónìí náà ní ìsinmi náà ń fọ́ mú àwọn kan pa àkókò tààjọ jẹ́ kùsùmí láyé lọ́wọ́ ní àwọn ní àwọn alìmọ̀mìnà àtúgbò àwọn tó kò nǹkan àwọn obìnrin tó kò nǹkan mo mo ní láti mẹ́lẹ̀ ọ̀tọ́ ọ̀rọ̀ tí jáàbù dé ìbáraàdì up and down cream color láàrin lókè cream color ní ìsàlẹ̀ color color قالت يا رب آمنا já àdáìsì ọgbọ́n kan lọ ṣe ń gbèrú kan kọ́mọ lọ jẹ́ àlùmùsùlùmọ́ọ̀tù torí pé ìgbéraga tó ṣẹlẹ̀ sáwọn àárọ̀ bùtàná náà rí sáré pé a mà ná sáànà fi ń fọ́ọ̀mù fún àwọn àti kọ́lọ̀ ń gbọ́ gangan làwọn tí káàkiri mọ́ dúró tán àwọn àni rárá tó bá lè dúró tán gbogbo òfin pamá ẹ̀yìn tẹ̀rẹ̀ tẹ̀rẹ̀ nìkan náà sísà tó wá sáàbù lókù tèbí tó máa mọ́jọ́ bà lẹ́bẹ̀ wa ọwọ́ wọn ló wá kọ́kọ́ kó sí kó tó dé yìí ìgbọ́gbọ́dà ẹ̀ òní ṣé ó tẹ̀sí lè kọ́ ìyẹn ló jẹ́ sáwà tọ́lọ́ jẹ́ kí sísà dọ́dọ̀ wa sísà wa bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa ìmọ́ra obìnrin nínú Islam wọ́n kó àwọn ayé àfún ṣe àdéhùn wọn ó dẹ̀ jẹ́ wọn tó bá rí kan sísà náà ti má àfáìlẹ̀ ẹ̀fún mọ̀tútà tí mo sọ yìí náà àdúgbò gbọdọ̀ ń gbé gbà náà tó bá rántí náà àwọn èèyàn sọ alhamdulilayi tẹ̀sí báyìí ní ti kò sí sálù fún àwọn fi rọ́ọ̀ṣì kí náà fẹ́ ti rọ́ọ̀ṣì pàtàkì àti ìjálá yìí sáà dẹ́ka lásàlá Sútà ìlú máa bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ṣàbẹ̀rẹ̀ ọlọ́wọ́ ìwé ìṣẹ̀rẹ̀ bó ṣe rántí lọ́bù yẹn. Ló bá ní áyàwó ni mo fi mọ́. Áyà tó wà ní sọ́ọ̀tì àgbàdì yẹn. Forty nine pẹ̀lú fifty nine. Áyà ni a fi mọ́ lọ́dún náà. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدينين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا فلا يؤذين ọ̀kan ọlọ́run kọ̀ọ̀kan ọ̀rọ̀ ọ̀hìnmá bó ṣe fún ṣàìṣeré ayà ó dúró lọ́ka mo tún ó lọ lọ́ka translation ó tún kàtẹ́ sílẹ̀ ó tún dá lóde ẹ̀ ó padà dé ní ọ̀sán ẹ̀ẹ́dẹ̀ sọ fún mi pé ó ti jẹ́ kí máa múra nígbà tí jọ́mi náà á ní ká rọra máa ṣàlàyé gbàgbé bẹ́ẹ̀ jẹ̀jẹ̀rẹ̀ náà ní jẹ́jẹ́ ẹ máa rí pé báwọn ọ̀rẹ́ wa náà ṣe ń múre táwọn àwọn obìnrin wọn mọ̀mí náà àwọn ọkùnrin wọn tí wọ́n ti ń tẹ́ra wọn ọmọ rẹ̀ ní títà ẹgbọ́gbọ́ kó sí bẹ̀rẹ̀ títà òògbọ́ àwọn kankan iye tí brọ́dà ipa wa ń wá rẹ̀ láti yàrá wá bá títà kọ́pàá azuri mun kun kubu gubo shi kakan mun fashe mun kama wa fada mu ada wale hada da tsara da kuma Allah ada in wani ku da ta ci wani are haunu ba shi kai ba ki ne sai wa yara da hakan yawa yara yi ta ba da zuwa da wa so da ko ne wa yara yi ah ki u ka o mu mo ba da ba da ma wa yara mu wallahi akwai ṣẹ̀ríńjọ́ tí brọ́dà yẹ ipé fúnṣà ẹgbẹ̀rẹ̀ tí wọ́n ti bá mú báyìí tó rí ní orí ara rẹ̀ ó mọ̀ yàrá ẹ̀ náà ni ọgbọ́ ṣe rí ẹ̀bá ìwọ̀n wáhìn àwọn ó fa ìfàyà ní ìjẹ̀ ìbá mi ó fa ìfàyà nínú ẹ̀ ọ̀rọ̀ tí mò sọ mọ́ ọkùn kálẹ̀ lọ́wọ́ iná fẹ́ bà ọ́ lórúkọ jẹ́ kọ́ta

هل أنا أنطق مرة الباطل فسيلكم الجاهل تبدعته والعالم تبهر انا ما ആണമാ കറാനും സാധ്യത കാജരക്കട്ടെ انا കറാനും അതിനാ ദൂർഗിനെ കാണുക കാണും àbíjá aláwọ̀ òkú tá sọ̀rọ̀ wọ̀ yìí. wọ́n lè fi àárọ̀ bú àmà náà. ọ̀sọ̀rọ̀ kan ní òjì ààrẹ ni wọ́n wọ̀ wọ́n lámùtú mi nù wà láàfin kò lo àsìlámù náà. náà ọwọ́ tẹ̀bùlìgì tẹ̀bùlìgì àwọn tí a gbé sófí sẹ́ṣà ní wọn àwọn àwọn ń pàkẹ mẹ́ra sínà àwọn tó bá jáde láti láìsẹ́ ọba ń dìfẹ́ǹdì wọn wọ́n ń dìfẹ́ǹdì wọn wọ́n ń pọ́n ìrọ́ wọ́n ń jàṣọ́gbóró ẹ̀jọ́ ń tàkọ́ lójú kí wọ́n mọ̀ àwọn fánúwádẹ̀ tí ń gbọ́ngbà kan tí wọ́n ti ń padà jẹ́ ẹ̀jẹ́ tí wọ́n ti lọ́n tí ìwà táwọn kan tí wọ́n tọ́ra ní lọ́yà fún wọn láàrín ọba tí wọ́n bá tún yẹ sápá àzàkálì ah, fún ọ̀rọ̀ wọn àá ọdún wọ̀lẹ̀ jẹ́ láàrùsùn ẹ̀ tẹ́ kórè láàrùsùn ọdún jẹ́ Ibá àwọn tí wọ́n fẹ́ bí àwọn tó fẹ́ jẹ́ lèrè lára yìí, ibá àwọn ọjọ́ kẹ́ẹ̀nà wà lè rájú wà jẹ́ ìrájá lè túnmà, ẹ̀yìn kẹ́, ẹ̀yìn pàtàkì ọkùnrin náà, ẹ̀yìn fífí fẹ́ta. Inna lillahi wa inna ilayhi máa pán ká máa ọmọ fẹ́ ní lè jẹ̀rẹ́ sí ẹni tí ò sí lójú ọ̀nà ọ̀la. Yàrá sọ pé àwọn ọmọ ti ẹni tí lòdì kẹ́ni máa wò wọ́n o. Wọ́n àwọn ní dáadáa, wọ́n ní gbìyànjú gan-an, àwọn

أول نجاة نجاة أنا خدعت الصلاوات كريم دا الصلاوات جزي استماع أي قاسم كريم هذا عن الاجتماع هذا عن الاجتماع عن الاجتماع قالت يا رب آمنا على الله قلنا

ẹsẹ̀ tí ìrẹ̀lẹ̀ yìí wà ẹsẹ̀ tí fẹ́rẹ̀ ni tí wọ́n ní bá wọ ọkùnrin tó fẹ́ra rẹ̀ ní mòmí náà tó tán wọ́n láì sí báàbù ló máa wọ̀. wọ́n lá máa yẹ kẹ́kù nílì máa nù fi kòlù bí mọ́. Tó padà bù sí sàlẹ̀ ayé náà wọ́n tẹ̀sí bá àlùkòkòtò rẹ̀ padà kókó tó. Wọ́n lá máa yẹ kẹ́kù nílì máa nù fi kòlù bí mọ́. Ó ń kó irun bàbá yìí, apá gbọ̀n ni wọ́n fàdá tuntun sáyà. a dà ń ríra àwọn ìwàjẹ́ fún àwọn tó dìrí náà. wọ́n là ń bá yẹ̀dẹ̀ kọ́lé lèyí máa ń fi kúlọ̀ ọ̀bẹ kan. àwọn olóṣèlú àdínì àwọn àmà wọn ni àwọn olóṣèlú àdínì ṣé kọ̀rọ̀ wọn wáyé wa ni àwọn tí wọ́n ti fẹ́ pọ̀lú sáìsì súnà mọ́ wa lọ́wọ́. àwọn mẹ́ta ti wá hàn pẹ̀lú orúkọ súlọ̀ lánàá èrò tí ń bá wọn ti kọ́ ní social media ẹ̀kọ́ bìbìrì báyìí lọ́lọ́ má tàṣírí wọn tó bá ń dábẹ́ ọgbọ́n dábẹ́ ọgbọ́n tó bá ń àṣírí àtúnjọ kàníṣà ilẹ̀ ìlú báyá bá jọ. Kúnlẹ̀m tí ó lè ná wà láti ìkúnlù Ásílámù náà wà lámà yẹ́dẹ́ fòlè ní ìmáànù fi polóde kan. Ṣé wọ́n á ṣe rẹ̀ tó ń ṣe? Kí a kàn dẹ́mu jò dá. Kí a kàn dẹ́mu jò dá. Ó lè ṣe dáadáa. Kí a kìrìtìsáì. Ó lè ṣe. Ṣùgbọ́n ṣé tí wọ́n náà kìrìtìsáì ṣe dédúdénú ọkàn rẹ ṣé kí wọn náà ṣe rí nìyẹn ṣé ò sí ìdè nǹkan yẹn tí kò ní ìwọ̀n àwùjọ ṣe ọmọ yàrá kan tó fún wa lórí ìka náà tó gbé ara ń sa nígbà tó kó ń gbọ́ sí náà yìí tó fẹ́ra láfa fún ọ̀tún àwọn abẹ́rẹ́ àwọn aṣọ àgbà máa fẹ́ fún fẹ́ fún ọ̀hán ara rẹ ẹ̀rọ sọ pé nígbà tí tí bàbá rà níta máa ń kú náà ẹ̀yà rẹ̀ ilé rẹ̀ ni wọ́n ti lọ dáná ìdáhùn olóòkú àwọn ìyàwó rẹ̀ gbọ́n náà ni wọ́n dáná wọn náà ni ó kàn wá gàtẹ̀ fún òun àtẹ́ǹdì wọn lọ torí báyìí social media wọn á kámẹ́rà afáàfin náà tí Kàhámi líle fìyàtì náà fi hàn fi lò Kàhámi líle fìyàtì náà fi hàn fi lò náà. Wọ́n fà á kan sí méjì sí wà náà jásí. Wọ́n fà á òbó kan sí بالعزف والنجاة وجوه تكذب وغير تكذب يامر الناس بالتقى وغير تكذب يامر الناس بالتقى Yàmùrú náà sábì ìtọ̀tọ̀. Ó wá ń pa ọ̀rẹ́ láti fẹ́ máa ṣe súnà ẹ̀kúrò ní àbájẹ́ o. Kọ̀bí kọ̀bí mo yìnyín dáwé náà sàwọn yóò àmàrí lọ. Gẹ́gẹ́ bí dókítà tó ti jáde àwọn àrẹ̀ àwọn tó wá tẹ́lú ló ń mú pẹ́lú ọ̀rẹ́ pẹ̀lẹ́ àti ìfọ̀síjú wá lọ́rùn. Wàjẹ́ irúfẹ́ tí ṣe ìyáàmùrú náà tàbí ìtùkọ́. ṣe dókítà

sina olè ìrọ́ tẹ́tẹ́ káwọn kò kò kẹ́lì ìṣẹ̀sínú ito ìtò bá ń ṣe nínú rẹ̀ kó má kẹ́ o bá kí ṣe kó máa rán jẹ́ wọ́n ká ń fúwájú rẹ̀ tàwá gbogbo alọ́mà sí tó gbogbo ó lọ lọ ṣáàdì fóònù nílé tẹ́tẹ́ nílé tẹ́tẹ́ àti lọ ṣáàdì fóònù ọjà ilé ẹwà bí i ṣe tó kí tó ṣe ìlà ẹni ìlà máa ta tẹ́tẹ́. Kọ́lá ti yá ọ̀pọ̀ àmọ́ náà kú làmùtò nínú. Ọ̀rọ̀ àti ìkúlù àṣìlámùná. Ṣùgbọ́n ní ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيع الله ورسوله لا لنتكم من أعمالكم شيئا لا

àmẹ́rẹ̀ máa mọ́ ní oṣe sí náà ní wọ́n ò ní ìdásíta rẹ mọ́ndé tó jẹ́ máa fi àwọn èèyàn ṣojú fún mẹ́rẹ̀ fún gbogbo ìṣe ìdásí ìjẹ́ tó bá sí fọ́dí fifteen má máa kà má máa sọ fáwọn èèyàn ní ilé ìjẹ̀

kó jọ kó fọ ìní àti mímọ́ kó tún wá jẹun níta àkùnfí ẹ̀ṣẹ̀ àwọn àtúwà tá à ń gbọ́ tá à ń bára wa sọ yìí kó ṣe nìkan nínú tó wa fi ṣe wá lọ́mọ rẹ̀ jẹ́nà kò fi yọ wá kúrò nínú àwọn àjàgàtà àti kó sí sáà mọ̀ àtàwọn oríṣiríṣi àwọn kan ní sáà kọbi ara títà ìṣe tí ò dáa ṣùgbọ́n tí wọ́n àti ti tọ́jú àwọn obìnrin díẹ̀ díẹ̀ lójú yìí kọ̀nàjálẹ̀ pàwọ́ ti pàtàkì أقول ما تسمعون سبحانك اللهم وبحمدك أشهد الله لا إله إلا أنت أستغفرك وأتوب السلام عليكم ورحمة الله وبركاته سبحانك اللهم وبحمدك gbogbo àwọn ìbéèrè tó wọlé ọ̀la la máa dáhùn gbogbo pátá sáré máa fi ránṣẹ́ fún ìṣẹ̀kiri wa insha Allah